الله السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر وأولئك تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم الله من آية كريم للقرآن àti àyà karùnlélọ́gọ́rùn. ọlọ́run bá sọ fún wa nípa bó ti ṣe yẹ káwọn kan máa bẹ láàrin wa. tó ṣe pé iṣẹ́ tí wọ́n ṣe náà ní iṣẹ́ ká pè ní lọ sídìí kàṣe dáadáa. láti máa lé ní jìnnà sí àìdá. àwọn ọmọ yẹn gbígbẹ ẹran láàrin àwọn èèyàn àmì ike dáadáa ti ṣẹ́kù ni. àìsí wọn àmì àìdá àtàbúrò ni. torí pé bọ́lá ti dán mi yẹn ni pé àìsí màláìka tí ò ní sẹlọn àmà sẹlọn àmà wà ìdá àmà sàtìsẹ torí pé ọlọ́run bá ọdá wà ìdá rẹ oṣù wọn lórí sí mẹ́ta nípa ẹsẹ̀ àtà ẹsẹ̀ ọdá wọn kan ọdá wọn kó fún ọmọ ẹjọ́ kẹfọn fún ọmọ ẹsẹ̀ lófin rẹ fún ọmọ ẹsẹ̀ wọn kì í wí kọ́nà ọ̀rọ̀ tó sọ wọn kì í sì ṣe ńtọ́nà ọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn mẹ̀láìkà wọn á dá àwọn kan àwọn tí wọn wọn tẹ̀lé tọ́nà rárá sísẹ́ làwọn máa ń tẹ̀ àwọn jákèjì di àwọn mẹ̀láìkà àwọn ṣẹ̀yà péye àwọn èṣù ẹ̀ṣẹ̀fọ́n làwọn àwọn ọmọdé mẹ́rin iṣẹ́ táwọn máa ṣe nù kátàkùjọ lọ. ọwọ́ rò kíkọ́ máa bẹ́ẹ̀ náà ẹ̀dá tó ń dà àwọn ẹni tó ti bá rí nínú ẹni tí wọ́n máa ṣe dáadáa láti rí nínú ẹni tí wọ́n máa ṣàì dáa bí ọ̀pọ̀ kánú láti ṣe jó ń dáadáa náà ló ti dá láì dá ìyàwó ìyàwó adáàsí bí tá adáàsí àkùsí bí tá àkùsí. tó bọ́lá ti wá dá wa ọ̀dà àdá púpọ̀ onílẹ̀yìn tó ṣẹ̀dá wa tán olóyìn ara rẹ̀ oníkàtàbà rọ́kẹ́ lọ́ọ̀rọ̀ àtẹ̀lẹ́ lọ́kọ́ ìpè ìbùkún fún ọlọ́run ọba tó dáhùn ẹ̀dá rẹ̀ lọ́nà tó rẹwà jù. bó ti ṣe dá wa ó dáa púpọ̀ ó dáa púpọ̀ máa ṣàtìṣe ó dáa púpọ̀ máa ṣẹ̀ nínú wa àwọn ẹni tí wọ́n máa pàkíyèsí tí wọ́n máa pàkíyèsí ẹni tó ṣe àìdá báyìí dá ló ṣe má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ẹni tí wọ́n máa pinnu lọ síbi ká ṣe dáadáa. tí wọ́n sì máa lé ní jìnnà sáì dá eléyìí irun ọgbọ́dọ̀ wà láàrin ìjọ láàrin ìjọba láàrin àwọn mùsùlùmí lápapọ̀. eléyìí ìlà ń pè ní wazifatul anbiya'i war rusul tó ní sí àgbẹ̀bí ànábì ọlọ al-amru bil ma'rufi wan nahyu 'anil ìpinnu lọ síbi ká ti dáadáa ìkọ̀ fún mi láti ti bàjẹ́ ọ̀hún gángan gángan ní sí àwọn ànábì ọ̀lọ́. وهو مفاد كلمة الدعوة إلى الله عز وجل òun gani tún ma gbólò ní ọsọ pé àdéhàwọ ìlọlọ ìpèpè lọsọdọ lọ pèpè lọsọdọ lọ kókó rẹ̀ ká pé lọ sí ìdíje dáadáa láti lè jìnnà sí àìdá. sílẹ̀ ìgbà jẹ́ títí àwọn àtẹ́bí ọlọ́run ìdán يعتبر من يقوم بذلك من الناس أعلى الناس رتبة ẹni tí wọn ti láàrin àwọn èèyàn yóò jẹ nítorí náà ká nípò إذن الدعوة إلى الله عز وجل وظيفة الأنبياء wọlọsùn ìkèké lọ sí ọ̀dọ̀ Ọlọ́run onú ẹni tí àwọn ànábì Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ẹni tí wọn bá ti láàrin àwọn èèyàn wọn jẹ fún àwọn ga nítorí pé sí àwọn tó ga ní oṣù ilé yìí wá ju tó ẹka dáadáa nìkan ka àwọn èèyàn kan gẹ́gẹ́ bí wa látara àwọn àyà tó náà bá fi bá wa sọ̀rọ̀ yìí tí ọ̀yọ́ nìkan sílẹ̀ ìpèpè lọ síbi káṣí dáadáa ilé nìjìnà síbi káṣí ní kúrò níbi káṣí bàjẹ́ iṣẹ́ gbogbo wa ni. ìfẹ́ tó ti jẹ́ pé ṣíṣe ìlọsọwájú ìjọ tó ga jù láti jẹ́ ìjọ tó yàtọ̀ láàrin gbogbo ìjọ yòókù. torí di ẹlẹ́yìn. الأمر بالمعروف والنفي عن المنكر وظيفة الأنبياء والرسل ولتكن منكم أمة يدعون إلى الخير أجدتي أو قام بني عني إنني تتكي أو ما أخذ بلوتي بيكا تدادا inú yín wọ́n ti jáde ara yín ni wọ́n